atọrọ ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ fún aṣíwájú wa nábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ abẹ́ ọlọ́run ọba kó fi ìkẹ́ yìí kó fi kárí gbogbo wọn ní àpapọ̀ bákan náà gbogbo àwa tí a ń gbá láǹfààní láti máa gbọ́ ara wọn báyìí akẹ́rọ pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh tírà riyadu salihin lil imami abi zakariya annawawi alayhi rahmatullah tí a ń bá kíkà rẹ̀ lọ ọ̀rọ̀ nípa àwọn ẹ̀kọ́ tó wà fún aṣọ wíwọ̀ nínú islam náà ni à ń bá lọ pàtàkì jùlọ ọkùnrin a ti mú àwọn hadith wá ní oríṣiríṣi nípa tó ní í ṣe pẹ̀lú ibi tí ààlà aṣọ ọkùnrin gbọ́dọ̀ dé a ní aṣọ ọkùnrin kò gbọ́dọ̀ dé kókósẹ̀ rẹ̀ bóyá ni pé kókósẹ̀ rẹ̀ gbọ́dọ̀ hàn ètí ń jẹ́ pé èèyàn wọṣọ débi tí ààlà ọlọ́run ọba fẹ́ràn tíra ẹ̀yẹ̀ ní àwọn hadith náà látọ̀ máa bá lọ ní òní hadith Abi Sa'id al-Khudri náà ni aka tó ní izratul muslim ila nisfi saqa بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى وعن عبد سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إزوة المسلم إلى نصف الساق ولا حرج أو لا جناح فيما بينه وبين الكعبين فما كان أسفل من الكعبين فهو في النار ومن زر إزاره بطرا لم ينظر الله إليه رواه أبو داود بإسناد صحيح وعن ابن عمر رضي الله عنهما قال وعرضت على رسول الله صلى الله عليه وسلم وفي إزاري استرقاء فقال يا عبد الله ارفع إزارك فرفعته ثم قال زدت فزدت فما زدت أتحراها بعد فقال بعد فقال بعض القوم فقال بعض القوم إلى أين؟ فقال إلى أنصاف الساقين رواه مسلم وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم من در من در ثوبه خيلاء لم ينظر الله اليه يوم القيامه فقالت ام سلمه فكيف تصنع النساء من نورهم قال يوقين شبرا قالت اذا تنكشف اقدامهم اقلامهن قال فيوقين امراء لا يزيد رواه أبو داود والترمذي وقال حديث حسن صحيح باب باب استحباب التوسع في اللباس توضعا وسبق في باب فن الجوع وقشورة العيش جمل تتعلق بهذا الباب وعن معاذ بن انس رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من ترك اللباس توضعا لله وهو يقدر عليه دعاهم الله يوم القيامة على رؤوس الخلائق حتى يخيرهم من أي حلل الإيمان شاء يلبسها رواه الترمذي وقال حديث حسن naam síwájú kí a tó máa bá dárúsù lọ so abẹ́ ọlọ́wọ́ ọba ọba tí ọlá rẹ̀ ga jù bá tó ṣe pọ́ùn ní máa ń sẹ́ntọ́ bá ṣe dáadáa ní ẹ̀san olóore tọ ẹrú ọlọ́run ọba tí ó kó tíra wa Riyadu Salihin wa náà ni a máa etí tíra yìí tó tí wọn bá lọ síbi tí wọn ti ń tà so ó sì kó wa oníka pin fún àwọn tọ́lọ́mbá ní kí ọkàn gùn sí subaka náà náà tó kó Fatihul Majid wa ẹnìkan náà ni ó ṣe méjèèjì kọ́lọ́n mọ́ ṣàbáwá sánlẹ̀sán lórí ó sì àlékún arúgbó fún ó ṣe àlékún ìdúró níbi ẹ̀sìn fún jù báyìí tó bá kan náà ẹ̀kọ́ láńlá ni eléyìí fún wa ìgbà tí mo gba tíra yẹn wàláhì orí mi sì wò pé ah kọ́nà ti sèmi náà ní òkè mi náà lówó lọ́wọ́ báyìí so tí yẹn bá wò yẹn ó rí pé ládá tó lágbára ni gbogbo àtẹ́yìn bá ti ń kà náà ni ènìyàn ó máa ní ládá lọ́dọ̀ ọlọ́run tó kọ́nà kọ́ mọ́ṣẹ́ àti ẹnìkan tó wá náà bẹ́ẹ̀ kó lè ayíká tó wá lè máa náà nígbà tó bá ṣe tán náà bẹ́ẹ̀ náà. Ah, Abu Sa'id al-Khudri radiyallahu anhu ó ní anábì sallallahu alaihi wasallam sọ báyìí pé izratul muslimi ila nisfi sáàpà ipe aṣọ àbí ṣòkòtò ẹ̀rí pàtí ṣàlàyé yẹn ní jẹjọ ipe kíyàn ní ìzárù lànàbì sọ kọ̀dákọ̀ ṣòkòtò sani ọ̀rọ̀ ń tọ̀hún dà gẹ́gẹ́ bí ẹni tí ń sọ pé ọtí lọ́lọ́ a máa mú kò ní ká fa igbó so bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ṣe rí torí iṣẹ́ tí ṣòkòtò ó ṣe náà ni ìzáàrù náà ó ṣe náà anábì ní izratul muslim ṣòkòtò mùsùlùmí àbí bàǹtẹ́ rẹ̀ níbi tó bá ti ń wọ bàǹtẹ́ àbí aṣọ bùbá ìlà nísfìsà kó dé ìdajì ojúgun nísìsà wàlá haraj anábì ní àmọ́ kò sí haraj yẹni pé kò sí láìfí ìtumọ̀ láìfí ni pé èèyàn gbẹ̀sẹ̀ awla junah junah àti haraj ìtumọ̀ kan náà ni yẹni pé èèyàn ò ní láìfí rárá èèyàn ṣẹ lọ́hun fima baynahu wa bayna al-ka'bayn níbi aṣọ tí yẹn bá wọ̀ tó wà láàrin aṣọ yẹn sí kókó ẹsẹ̀ yẹn ni pé tí kò dé kókó ẹsẹ̀ tó yẹ pé yẹn ń rí àlàfo kókó ẹsẹ̀ kò sí tó burú mẹ́ anabi wa ni wa ma kana asfala minal ka'bayn àmọ́ aṣọ tí yẹn bá wọ̀ àbí ṣòkòtò tí yẹn bá wọ̀ ní ọkùnrin tóbi lè kọjá ọ̀sọ̀kalẹ̀ sórí kókósẹ̀ asífàlà tó bá ní asfala ọsọ ọwálẹ̀ ní jẹba hàn minal ka'bayn ọwálẹ̀ sórí kókó ẹsẹ̀ anábì ní fa huwa fi nar tọ́ anábì ní èyàn ti ń fọwọ́ fàyà iná ọlọ́wọ́ ọba nù kọ́lọ́n kọ́mọ́sá sànù wá mẹ́rin kọ́lá wa níbi ìyá ẹlòmíì lè máa wò pé ẹlòmíì ti bá ń tara rẹ̀ jẹ yóò ní àṣẹbí aṣọ ni wọ́n ní. ó ti wà nínú náà àbíkálómi ní àṣírí gígísẹ̀ náà nínú òjò kọ́lá tó bá ní inú òjò yàn lọ́mọ kọ́lá tó bá ní òjò yàn lérí èkánná iná náà ní iná ń jẹ́ ẹ̀rí pé tí bára ní ọwọ́ kan kí wọ́n mọ ohun tí wọ́n ṣẹlẹ̀ sí gbogbo ara yòókù so ní pé tí ẹ bá nípa aṣọ ní òjò náà ni ó sì mọ̀ pé aláìníláàká ìlẹ́ni òun aṣọ ò jóná bò aṣọ ní náà ẹni tó wọ aṣọ òní wọn ń sọ irú wíkẹ́ ní pé owó zaka ipe ẹni owó zaka owó ni kí wọ́n ní owó ní ọwọ́ pé zaka ẹni tí ó zaka yẹn owó rẹ̀ yẹn owó tí ó wọ àlìjánà ni bẹ́ẹ̀ náà ni ẹni tó ń wọ aṣọ tí aṣọ yẹn ń dé kókó ẹsẹ̀ rẹ̀ àbí ṣòkòtò rẹ̀ ní tí ó fa sábàbí ìyàna ọlọ́wọ́n bá fún yàn ní kọ́lọ́kọ́ mọ́sá làwọn bẹ̀ òun náà ni pé à ń pariwo síra wa a sì ń bẹ̀ra wa àwọn tá a jẹ́ ọkùnrin gbogbo aṣọ tá a bá fẹ́ wọ̀ kéèyàn gbìyànjú kéèyàn gbìyànjú kéèyàn mọ̀jẹ̀ kó débi tá a nàbì ní kọ́mọ̀dé wọn níta nábì ní kọ́mọ́ dé mọ́jì kó débẹ̀ ọ̀ torí pé kí ni anábì sallallahu alaihi wasallam bó ṣe wù ú náà ló sòfin rẹ̀ wọ́n lẹ́nu nínú àfa yẹn máa ń tẹ̀lé ara rẹ̀ jẹ yóò ní à nígbà àwọn ilẹ̀ lárúbáwá ìlú ànábì ìdọ̀tí máa ń pọ̀ ní níbi ibẹ̀ ní dẹ́sàtì ìdọ̀tí pọ̀ ń bẹ́ẹ̀ tó bá ní wọ́n náà fi wá ní kán fa aṣọ wọn sókè lànàbì fi wí bẹ́ẹ̀ ẹ̀rí tí alẹ́yìn tí ẹ̀wọ̀n fáwọn ẹni pé inú tíra olù ti kẹlẹ̀ yìí jẹ́ ká rí inú kìtàbù kìtàbù ráàsì tíra fi ọpọlọ rò gbúrú eléyìí jẹ́ pé èèyàn kàn ń gbìyànjú láti máa tako ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ntí ẹwà tá ní kó ṣe yìí ẹwà rí pé àtòdìjẹ yẹn ni pé ó kẹ̀yìn ojú wa yí sí òdì ní àwùjọ wa yìí tẹ́ bá rí ọkùnrin òun ni yóò wá máa wọ aṣọ nílẹ̀lẹ̀ aṣọ rẹ̀ wà balẹ̀ dẹ́dẹ́dẹ́dẹ́ lọ́kùnrin àmọ́ tẹ́ bá rí gbogbo àwọn obìnrin <laughs> ní àwùjọ wa yìí àwọn alóní àwọn àwọn bá ń ró ìró ìdájì ojúgun ni wọ́n ròde ìdájì ojúgun kọ́dà yìí tó bá náà tó rán ẹ̀mí lí tó balẹ̀ dáadáa àwọn kò sì ní tẹ́lọ́rùn kò ní tẹ́lọ́rùn sẹ́wọ́ bí ọ̀rọ̀ yẹn ṣe bó ṣe kẹ̀yìn síra wọn ẹnìkan kan kọ́dà ẹlòmí ọkùnrin míì ibi tí ó ṣe dé pé ẹlòmí ọmọ bí ẹsẹ̀ rẹ̀ ṣe rí ṣe àpò ẹsẹ̀ lọ́rùn mọ́ fún yàn ẹlòmí ẹsẹ̀ rẹ̀ lè kí ẹlòmí ẹsẹ̀ rẹ̀ ó tínrín onímọ̀ amátòbìnrin gbogbo ẹ̀lẹ́mọ̀ ní ẹ ẹ̀wọ̀n ẹ̀sùn obìnrin bó ṣe bẹ kò tún ní ti lójú kò ní ti lójú so lè ó fi mọ̀ pé ṣètọ́ni ti bá rìnrìn dá sí àwọn nǹkan yìí kọ́lọ̀kọ́ mọ́ ṣàṣàánú fún wa bẹ́ẹ̀ lápá ẹlòmí náà apá ọkùnrin mi ò lè sọ bó ṣe rí àmọ́ obìnrin gbogbo ẹ̀lẹ́ ti gbogbo apá ní ó yọkalẹ̀ gbogbo ẹ̀ ojú òsì ní tiwọn ọlọ́run kọ́ mọ́ṣá sànú wọn pátákì rẹ lómi kọ́lá ìyàwó ilé mi tó ń kó sànú fún yàn ni kọ́ mọ́ṣá jẹ́ kéèyàn lójútì àbí tí ọba ti lẹ́sìn kò lè lójútì ẹ̀sìn ni máa ń kọ́yàn lójútì. naam anabi sallallahu alaihi wasallam wọ́n ní wa man jarra izara bataran ẹni tó bá wọ́n ń jẹ́ kí ṣòkòtò rẹ̀ àbí rẹ̀ tó ń wá ń wọ oúnjẹ kó mọ kanlẹ̀ ti ń kan ilẹ̀ ilẹ̀ gangan àbí ń tẹ mọ́lẹ̀ lam yanzurullahu ilayhi ọlọ́run ní òun ní fi ojú àánú wọn tọ̀ tó bá dijọ́ gbìyànjú alkiyama ṣùgbọ́n àwọn nǹkan yìí ẹ̀dá kan jẹ́ ká kíyèsí tẹ́ bá rí ẹlòmíì lọ́kùnrin míì yóò tẹ̀sùn àrífà jeans tó nípa tóun yóò sì yà yọ ya torí ọ̀sà máa tẹ́mọ́lẹ̀ kí ni gbogbo eléyìí nítorí wọn bọ̀ fẹ́ náà ni rawahu Abu Dawud bi isnadin sahih wọ́n ní sanadi hadith yìí wọ́n lálàáfíà bákan náà ibn Umar radiyallahu anhuma wọn náà tún gba ọ̀rọ̀ yìí wá ó ní marartu ala rasulillah sallallahu alayhi wa sallam olóhùn kọjá kan wà fi izari ó ní ìzárùn bí ṣòkòtò ẹni pé ẹni tó máa ń wọ̀ sí sálẹ̀ ìṣòkòtò ó ní ọwá ń wọlẹ̀ àbí ká ní pé ìsìtẹ̀rẹ̀ká ọkọjá bí tó yẹ kó wà faqal anábì wa sọ fún pé ya abdullah ya abdullah olómìnà wa fà sókè súnmọ́ kọ́ọ̀lù anábì tó sọ fún mi pé zid ọya tún fi lékún ẹni pé fàá sí onífà zid mo tún fà á onífà máa zid tu ataharọ́ àbáyìd oníbóhùn ṣe wá dúní máa ìgbò ataharọ́ àbáyìd mo dúní bẹ́ẹ̀ náà lẹ́yìn ìgbà yẹn ẹni pé bí anábì ṣe ní kí n fi kalẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni mo ṣe rọra fi kalẹ̀ ẹwà àwọn sọ̀hábà faqala ba'dul qawm àwọn ìkan wá ń bi abdullah pé ila ayn níbo ló máa ń fi sí faqal ọwọ́ dáhùn lóhùn pé ila ansafi saqayn láàrin àwọn ansọ́f ó ti di jámù ń láàrin àwọn àárín ojúgun láàrin àárín ojúgun so ó túnmọ̀ sí pé kìí ṣe pé ọ wà lọ lè yọ ẹ̀yìn kíntàn tẹpúrùlù ọ wà mọ wọn ojúgun rẹ gbé láti bí sí àárín ní ojúgun ọjọ́ 8 níwà wọn 4 kò jù <laughs> so irú àyẹ́rìmọ̀ àbá sọ pé irú ìyẹn ti pé ìkọjá àlà ni ìkọjá àlà ni kò nídìí kọlọ lè yọ tẹpúlù mo kànú tíra kẹpọ àwọn kan bẹ tí wọn ń ṣe bẹ́ẹ̀ sọ àwọn afọ àwọn kí wọn nílò pé kò nídìí pé wọn yọ tẹpúlù lọ́wọ́ àwọn ojúgun rẹ wà ní sórí èdè ojúgun mi eight ni four náà nìkan wọn dé ọhàn so yẹn ni pé ansof yẹn ni pé kó sáwà ní ìdajì ojúgun rẹ kékeré dandan ni pé bóyá ibìkan ni kó wà àbí kó mọ jù bẹ́ẹ̀ lọ so kọ́ra ó lè wà lókè díẹ̀ ńgbà míì ní kọ́sá débi kọ́sá jẹ́ àárín ojúgun yẹn náà ni yóò máa wà so hadithi ni àwọn afáàn sọ pé à ń sọ láàrin ojúgun so wọ́n ní hadithi yìí nínú àwọn hadithi tó yanjú ọ̀rọ̀ ibi tí sòkòtò máa ń dé gangan ni torí pé kí ni sọ̀hábà tí kí ni yẹn ṣẹlẹ̀ sí ó wá ṣàlàyé bóun ṣe máa ń ṣe gangan so náà ni pé ìgbà míì kò sí dandan ni pé ó gbọdọ̀ wà ní lẹ́vù ibì kan so kọ́sá ti wà ní òkè àárín ojúkòrò so tí o bá wá sí láàrin ibẹ̀ kó wà ní òkè kókó ẹsẹ̀ so ẹni tí o bá ti lè ṣe tí o ti lè ṣe àwọn nísfù sáàk àbí àwọn sọ́ọ̀fù sáàk kó dé àárín ojúgun mẹ́rin kó dé àárín àwọn àárín ojúgun yẹn so kí o sá ti gbìyànjú ipe kọ́mọ́ máa kan kókó ẹsẹ̀ èèyàn sẹlùmí lè máa wo pé àwọn èèyàn ó bu un máa wà èèyàn ó bu ọ wà èèyàn ó bu ọ èèyàn ó wo èèyàn láti fi ṣẹ̀sìn ọlọ́run ọba ẹni tí bá ń wo èèyàn kò sí nǹkan kan tí yóò ṣe nínú àlámọ̀ rí ẹ̀sìn ó ní ṣe nǹkan kan wọ́n tó bẹ̀rẹ̀ ń wo èèyàn so bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn ó bu ọ bó ń sayé gan bó jọ pọ́rọ̀ ayé náà ló ń ṣe ó bù ọ́ àbí o tí ì ṣe dáadáa ni tó bá ṣe tó yẹ pọ́rọ̀ ayé náà ni ó ṣe lẹ́bù kí wọ́n padà máa bú yẹn náà ni bó tó ṣe náà ó bù ọ́ náà ni tí wọ́n fẹ́ kí wọ́n á sẹ̀sìn ọlọ́wọ́n ọba kí wọ́n máa wo àwọn èèyàn lórí gbogbo tí wọ́n fẹ́ ṣe lé ọ̀rọ̀ ẹ̀sìn kódà lómi ìrọ̀gbọ̀n yọ̀mọ̀ ti lóyú ee tẹ́ ń yọ owó egbò tẹ́ lọ lè ń dìgbò ojú ní tí ọ yìí hùn àbí ẹ yóò tó ní it's my right <laughs> in fact i'm citizen it's my right yóò jáde yóò tó tó kó ló wọn pa ẹ̀wọ̀n kan àmọ́ ojú ò ojú ọmọ wa ti láti pé ni kó dárun mọ́ta nẹ́bì sí wọ́n èèyàn náà kéèyàn náà mọ wò kéèyàn náà mọ kọ́ ọmọ jọ́ọ̀jà ara yẹn gbèsáyé lọ́jọ́ mi lójú ni àbọ́lọ́ lọ́jọ́ mi lójú kọ́dà lómi yọ̀lọ̀ ló dìgbò yẹn torí káwọn yẹn wọ́n bà lè bu náà ni pé ìbẹ́kí lágbájá àkẹ́wọ́n lágbájá à àwọn olóṣèlú kiri kán mọ́ ni pé ń wá yóò sì lọ. so burú àwọn nǹkan yìí tí yẹn gbọ́dọ̀ máa kíyèsí tí yẹn gbọ́dọ̀ máa ṣèdájú ẹ̀ nínú ẹ̀mí ara yẹn náà pé ṣé mo sì sìn wọn sí ìmọ̀ ṣàbòsí kiri ara mi báyìí gbàtọ́ bá ní kó fásitì tó lò lè fà á torí pé kí ni àwọn èèyàn máa bú ọ àmọ́ ńgbà tó kọ́dọ̀ lè sọ pé òun ẹni òṣè kíní kan nílò mi ṣe ọ wá ní ó ti mọ̀ pé pé méjì ò ní kù ńlá káwọn opponent yẹn kán mọ̀ bu ọ àìsẹ́mi ó sì lè mí ṣe hùn àmọ́ ò lè ṣe tí ó ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn so kọ́lọ̀ ń kọ́ mọ́ṣá sànú fún wa hadith tó kàn yìí nínú hadith yìí hadith tí ó pàtàkì gan ni pàtàkì jùlọ fún àwọn obìnrin bákan náà tó pàtàkì fún àwọn ọkùnrin náà torí ọ̀pọ̀lọpọ̀ gbà náà ni ìbéèrè máa ń wáyé lérí rẹ̀ tẹ́lẹ̀ mi bá rí àwọn obìnrin tó bá ń rìn lọ àwọn obìnrin onísúnnà tó ń wọ hijabu hijabu shar'i hijabu ẹ̀sìn kìí sáwọn hijabu jọ yọyọyọlọyọlọ kìí sáwọn hijabu fẹ́lẹ́fẹ́lẹ́ o kìí sáwọn hijabu wọléwé àwọn yìí ń kọ́ kìí sáwọn hijabu tó kókọ sí lẹ́yìn yìí ń kọ́ o alhijabu ash-shari'i hijabu ẹ̀sìn bóòlù ẹ̀sìn máa ń dá hijabu ẹ̀sìn mà òun náà ni hijabu tó gùn sẹ́rí gbogbo òun náà láfẹnu kàn ní inú hadith tafẹ́ kà yìí hijabu tó gùn bákan náà hijabu tó nípa so ẹlẹ́kejì nínú ìròyìn rẹ̀ nù bákan náà hijabu tó fẹ̀ ẹlẹ́kẹta nù bákan náà hijabu tí ní ọ̀ṣọ́ ánìhu ibn umar náà ló tó gba ọ̀rọ̀ yíwá inú anábì sallallahu alaihi wasallam ọsọ báyìí pé man jarra thawbahu khuyala ọlá anábì ní ẹni tó bá ń jẹ́ ká sọ òun kọ́ máa wọlé kọkọjá kókó ẹsẹ̀ khuyala ní ti fáàrí ẹ̀rìpa ti sọ́njẹ́ oní ìwé kọ́dà kó lè mi ò sí fáàrí o fáàrí náà ni tó bá ti dé kókó ẹsẹ̀ yẹn fáàrí ni kódà tó bá kà fàárí fàárí ni ṣẹ́mọ̀ ọ̀rọ̀ ìdá gẹ́gẹ́ bí kíyàn wọn sọ̀rọ̀ lẹ́nu bí kíyàn wá jókòó nìkan wá ní ọlọ́run kẹ́yìn mi púpọ̀ bá mo ní yálàyàlá káyìn rẹ̀ sí mi yìí kí ni àwọn yóò rí sí fàárí ẹ̀ pọ̀ ní mo rẹwà púpọ̀ bá mo fún àyè gidi gan fàárí ẹ̀ pọ̀ kí ni wàhálà òṣù ráyè so bóyá mi wà lẹ́mìí àtàrà ẹ̀mí tiẹ̀ sì ní bóyá wọn ò ṣe kọ̀sákọ̀ kò ṣe fáàrí àmọ́kílà àwọn ọkọ̀ sí dàrẹ̀ sí fáàrí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tá ń sọ yìí anábì ti gbé kalẹ̀ ipe tí ó bẹ́ẹ̀ lè kọjá tí aṣọ rẹ̀ bẹ́ẹ̀ lè dé kókó ẹsẹ̀ àbí ṣòkòtò rẹ̀ fáàrí ni wọ́n wá mọ̀ sí fàárí ọmọ sí fàárí Islam ti consider rẹ̀ sí fàárí fún ọ ọ̀yàlá tó rá ti kàdísì ń jò ní tó ní ẹ̀yàn oníwà iyyaka wal isbala fa innahu minal makhila anábì ni ó dọwọ́ rẹ jìnà sí kí a sọ rẹ kọ́ máa kọjá àkókò ẹ̀ṣẹ̀ o fa innahu minal makhila fáàrí ni fáàrí ni anábì ni tó bá ń jẹ́ ká sọ yẹn kọjá àkókò ẹ̀ṣẹ̀ àbí ń wọlé lam yanzurullahu ilayhi à ah, ipe wà kayfa tasna'u an-nisa'u bi zuyulihin báwo làwọn obìnrin ó ṣe ṣe pẹ̀lú etí aṣọ tiwọn yẹn ni pé otí ìjáàbù wọn tí máa ń kanlẹ̀ bónú kó yẹn ṣe ṣẹ́mọ̀ òun mọ̀ pé normally mi pé aṣọ tí wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ń kanlẹ̀ lẹ̀ dípò láti wá ṣe tí wọ́n ń kanlẹ̀ anábì ni yorùbá ṣíbran lẹ́yìn ìgbà tó bá kanlẹ̀ tán káwọn òjì kan tó ń jẹ́ kó dẹ̀ lọlẹ̀ sí ṣíbúrá ní ìlú ọkàn ní ń jẹ́ ṣíbúrù ni kéèyàn na àtàǹpàkò yàn àti èyí tá a máa ń pè ní ìfábẹ̀lẹ̀ àwọn ọwọ́ tó tẹ̀lé àtàǹpàkò kéèyàn wá na tọ̀tọ̀tọ̀tàn tí ń jẹ́ ṣíbúrù nù ànábì ni kí wọ́n na ní ṣíbúrù kó lé ní ìlú kàkan ẹni lẹ́yìn ìgbà tó bá kanlẹ̀ tán kó tó kanlẹ̀ sí i ah. Umu Salama ni idan tankashifu akdamuhun a gìgísẹ̀ wọn mọ̀ yọ o ẹni tó wá ṣe pé ẹnu ìlú kàkan ni aṣọ wọn fi gùn ni ìjáàbù wọn fi gùn ẹ mọ̀ rí gìgísẹ̀ wọn o anabi ni qal anabi sọ pé ọ̀dà fayurikhinahu dhira'an la yazidna ọ̀dà kí wọ́n jẹ́ kó lé nígbà kọ́mọ́ jù bẹ́ẹ̀ lọ tí ń jẹ́ ìgbọ́n wọn ni pé láti ibi láti ibi kókó gbọ́n débi ọrùn ọwọ́ ànábì ni kó lé bẹ́ẹ̀ yẹn ni pé aṣọ obìnrin tó bá ń di pé ń lọ ìyá ìjáàbù rẹ̀ tó kanlẹ̀ tí tó ń wọlé gbùrùgbùrùgbùrùgbùrùgbùrù nù súnà nàbì sallallahu alaihi wasallam súnà nàbì nù àdìsí nílàkà yìí àwọn tí wọ́n sọ pé in tí anabi fi ní káwọn ọkùnrin wọn bá tutù sókè òun ni pé dẹ́sàtì ni ilẹ̀ ilẹ̀ lárúbáwá bákan náà ìdọ̀tí pọ̀ ńbẹ táwọn obìnrin ń kọ́ ní tí mọ̀ pé rọrùn jánu so náà ni pé obìnrin tó bá fẹ́ lọ hijab kò sí tó burú bí kò balẹ̀ dáadáa ọkànlẹ̀ dáadáa kámẹ́rì kankan nínú ẹsẹ̀ rẹ̀ ètò tí ẹ dáa jù gan nù kankan ni ó ṣe débi tí ọyà kẹyìn ó ẹ kó ṣe é dé so gbogbo àwọn tí a ń lọ hijabu ẹni pé mi a máa sọ kínní hùn wípé ojú afọ́nfọ́ tán ìtìnà ni máa ń dálẹ̀ hijabu tí wọ́n bá lò lò ní hijabu ẹ̀sìn jẹ́ kó jẹ́ tẹ̀sìn jẹ́ kó nípa jẹ́ kó balẹ̀ jẹ́ kó fẹ́ má jẹ́ kó lọ́ṣọ̀ọ́ nínú lẹ́yìn náà kó sì máa jẹ́ àwọ̀ tó ṣe pé tó bá ti yọ yọ̀mọ̀ ojú tó pé yóò mọ̀ fa ojú ẹwùrú nìsìn ẹ̀rí pa àwọn aṣọ́kan bẹ láwùjọ yìí nìsìn bá a ṣe jòkó láwọn ọkùnrin yẹn ọfọ ojú ẹ̀rí pé nígbà tí mo bí nìsìn ẹwù yẹ́lò yìí nìsìn ẹwù rẹ́ẹ̀dì yìí náà nìsìn ẹ̀rí pé ẹ̀kan náà lójú ọ̀sáré máa rí irú àwọn kọ́lọ́dì yẹn ọ̀yọ́ kóbìnrin ọmọ fi rán hijab ẹwùrú pink yìí náà nìsìn àbúrò white so ọ̀yọ́ kí obìnrin ọmọ fi rán hijab àwọn àwọ̀ tí kò ní fa ojú bí black kò ní fa ojú bí brown bí navy blue àwọn irú àwọn báwọn àwọn blue yẹn yẹn irú ẹ̀ náà kò ní kò ní mu so ìyẹn wá ní ṣe pẹ̀lú àwùjọ tí ìyẹn bá wà torí ń bò mí o lè mọ́ sí irú yẹ́lò tá à ń sọ yìí ń bẹ̀ ìpọ́tọ̀ nírú àwọn kọ́lọ̀ tí ó tún sí yàn níbẹ̀ so anabi sallallahu alaihi wasallam nǹkan tó sọ nípa hijabu obìnrin lélẹ̀ ṣùgbọ́n kan náà kóbìnrin kó lo hijabu in tí ó ní ìpínlẹ̀ ńlá nínú ẹ̀sìn rẹ̀ torí pé gbogbo aṣọ tóbìnrin bá eh, damask gbogbo tó lè kọ́wọ́ ẹnìkankan kò gbọ́dọ̀ máa rí ọ̀ṣọ́ yẹn kò gbọ́dọ̀ máa ọkọ ẹ̀gbọ́n àbúrò ó níbi táwọn lè rí wọ́n lè rí ojú wọ́n lè rí ọrùn tó bá yọ ọrùn kalẹ̀ wọ́n lè rí ọwọ́ rẹ̀ àmọ́ pé ikọ́ abọ́ ogun asọ́lẹ̀ kọ́ mọ́ rí ẹ̀rọ o bàbá ò lè rí bẹ́ẹ̀ o ọmọ náà ò lè rí ara rẹ̀ bẹ́ẹ̀ o àbúrò ò lè rí ẹ̀gbọ́n rẹ̀ bẹ́ẹ̀ o so bí Islam ṣe là kalẹ̀ náà ká tó ní àbúrò ọkọ̀ ni ó fi mọ̀ pé ah ọ̀nà nǹkan mọ́sá sànú fún wa a ah, àwọn èèyàn já jìnà sí ẹ̀sìn obìnrin ó sì ru aṣọ máa ní ni ẹ̀kọ́ ní tẹ́gẹ̀ ìrì ẹ̀ kàtánì yín bá ah àbúrò ọkọ ati ìyàwó ìbọ̀dá àbúrò ẹ̀yìn tẹ́ kílẹ̀ kílẹ̀ ẹ̀yìn tẹ́ ìtọ́jú yàn àtọ́jú rẹ̀ tó orígbóde kí gbogbo àyà ni wà láẹ́mọ̀ àdúrú àdánwò burúkú ní àyè ọmọ ẹgbẹ́ irú irú èwo nìyí tí ó dákun obìnrin kọ́ lọ lékẹ́rùn lé tají aláì àtàwọn ọkùnrin rẹ̀ gbèrègbè tó máa ń ṣe lólé yìí náà nǹkan kí nǹkan kí lọ́kàn pẹ̀lú náà lànà bí fi ní pé ìyákùn wàdùkúlà àìlẹ̀ nìsà anábì ní ayọkùnrin ẹjẹ́kẹ́rí yóò pé o ẹ mọ́ lọ́lẹ́ máa wọlé tọ̀ àwọn obìnrin o ìyàwó yín bọ̀dá yín níyàwó wọn lọ́lẹ́ ń wọlé tọ̀ ọlọ́lẹ́ ń dúró tọ̀ ọlọ́lẹ́ ń sọ pọ́n wọn wo tẹlifíṣàn nítẹ̀rẹ̀dá ẹ bá wọn sí bẹ́ẹ̀ o kọ́lá ibùn ọ̀rẹ́ ọ̀rẹ́ kí ni tètí ìyàwó rẹ̀ tọ́rẹ̀ bá tí o bá ti ní yàrá mi ò níjì láti máa lọ bẹ̀ máa tó bá ti bá wọ́rẹ̀ lọ dúró ń ta salamu alaikum ajiya ni kò sí wọ́n lé ma lọ padà ok wà láì obìnrin yóò ti ẹ̀dá kọ́lá kò sọ pé kéèyàn ti rà á jòkó dé a kó jòkó dé ọkọ̀ jòkó dé ọkọ rẹ̀ inú lé rẹ̀ inú lé ìyàwó a rọ o ẹ gbọ́dọ̀ wọ́ gbọ́dọ̀ muslim ni wọ́n ní ẹnìkan wá sọ fún anábì pé afara'aytumul amwa anabi ni ẹni wọn ni àbúrò ọkọ nkọdá anabi ni yé alhamuwu almaut àbúrò ọkọ gangan ni kú gangan ni gangan làgbákò jù so òun ni pé èèyàn máa ń fi èèyàn máa ń mọ tọ́tọ́ ní tí ọ̀tọ́ ni ní tí ọ̀tọ́ ó sì wá di bí ẹnkó gangan ni tọ́tọ́ láwùjọ rà yìí kọ́lá ìbílẹ̀ máa ní kọ́lá kò ní kí n mú mi àà <laughs> irú obìnrin wo ni a ní ha ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi máa lè fẹ́ ọ̀rọ̀ lè sí ọmọ fẹ́fà kó ah, ní ohun mumi mumi kí ni ohun tí bọ́ọ̀rọ̀ rẹ lé padà sílé rẹ ni àbíkọ́ ẹni kọ́ra kó wá láti traveling so wá bá kókóra gbé àgàfún ẹjòkúnta ẹjòkúnta mẹ́wọn ni àwọn ẹ̀s ẹ̀s àbí ẹlọ lè jòkó mẹ́lásí dè wọ́n lọ jòkó mẹ́sálásí so tó bá jòkó mẹ́lásí tó bá dé tán ẹ mọ̀ lọ́lẹ́ bára yín ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ yẹn tí yẹn gbọ́dọ̀ ní iná ni nam alimamu Nawawi alayhi rahmatullah wọ́n parí báàbù yìí báyìí so báàbù istihbab wọ́n ní ọ̀dà afẹ́ tarku tarafu' kí wọ́n máa fi ìmọ̀ ṣe ìgbéraga àwọn ìwà gíga níbi aṣọ yíwọ̀ kí wọ́n fi kalẹ̀ tàwádọ̀ àìní láti mọ̀ bí ṣe ìtẹríba yẹn ni pé èèyàn lè ní àǹfààní láti lè lo aṣọ láńlá láti lè ra aṣọ ilá tó tóbi gan so àmọ́ wọ́n ní ọ́dá kí n rọra mọ́ fírú àwọn nǹkan láńlá yẹn kalẹ̀ láti mọ̀ fi ṣe ìtẹríba torí tẹ́bá lẹ́lómi ń gbà mí tó bá wọ aṣọ láńlá níbi aṣọ tí wọ́n gan náà ni gírímọ́ńká yóò ti kó sí lẹ́mìí torítẹ́lẹ̀ ìbá rí báyìí ah wàláhì aṣọ yìí káì eh aṣọ gidi náà lọ́wọ́ wọn o eh aṣọ lára lọ́wọ́ o o náà wọ́n aràn pa múnú sí bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ nù tó máa wó pé èmi náà gbọ́dọ̀ mọ́ jòkó àwọn báyìí so bí gírímọ̀ káì ṣe máa ń istihbab afẹ́ ìyẹn ni pé kìí ṣe pé dandan èèyàn lè lo aṣọ láńlá àmọ́ kàn dá kí láti mọ̀ fi ṣe ìtẹríba wọ́n ní qad sabaqa fi báàbí fadlul ju' wọ́n ní ó ti ṣáwájú alimamu Nawawi alayhi rahmatullah wọ́n ló ti ṣáwájú níbi báàbí fadlul ju' ìgbà tí a ń sọ nípa ọlá tó wà fún ebi wa khushunatil aish àti ilé kókó ìṣẹ̀mí ayé tá ń sọ nípa rẹ̀ nínú bábùtà kàṣíwájú wọ́n ní jumalun àwọn ọ̀rọ̀ àwọn àkójọ ọ̀rọ̀ odidi ọ̀rọ̀ ti wá تتعلق بها بهذا الباب تنشي كلو بابو يي nípa ti sọ àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí ṣe kí n ra mú àwọn nǹkan ayé yìí ní wọn ṣùgbọ́n náà Mu'adh wọn àdìsàn afẹ́ tó mú kún nínú báàbò yìí wọn ni Mu'adh bin Anas ńlọgba ọ̀rọ̀ yìí wá radiyallahu anhu anna Rasulullahi sallallahu alaihi wasallam qala lánàá ìṣọ́ báyìí pé man taraka al-libasa tawaddu'an lillah ẹni tó bá fi aṣọ kalẹ̀ èyí ni pé aṣọ ńláńlá kalẹ̀ tó wá fi tẹríba nítorí tọlọ́run tí èkó fẹ́ kó ayé jẹ o ìrọ́lẹ̀ mi máa ń wọ aṣọ yóò máa wọ aṣọ ọ̀dọ̀tí kí nítorí kí ni kọba lè darí ẹ̀mí àwọn èèyàn wádọ̀ rẹ̀ pé ẹni ọlọ́run ni aṣọ tó bá tó fi ń wọ̀ táwọn bá tó fi ń wù ọ pé ọ láwùjọ bí kí wọn máa wọ aṣọ lẹ́kìísà káàkiri ní àsìkò yìí ní ìwà ẹ̀tẹ̀ bá wù ẹni bóyá ń rówó àmọ́ nítorí kọ́bàlímọ́ sí kí ni kọ́bàlímọ́ pẹ̀lẹ́ ni ọlọ́run sọ̀rọ̀ eléyìí kìí ṣe tàwádọ́ ìmọ̀ lèlá kìí ṣe kófin tẹ́rí bá fọ́lọ́run wọ́n ní wà ó wá yaqdiru alayhi àmẹ́nìyàn lágbára láti lò ó kápá láti lo aṣọ ń gidi asọ́lá ńlá ibi lápèjúwe bí kéèyàn tí wọ́n wọ́n pé ah, á máa lójú òní oní 4,000 oní 3,000 oní 5,000 tí wọ́n máa dún lẹ́bù náà so ó sì lágbára láti lo ní 50,000 tó ipò owó yẹn wà so wọ́n nílò ẹni yẹn tó bá jọ́gbìn alkiyama da'ahu Allahu yawm alkiyama ọlọ́run ó pè irú ẹni yẹn ní jọ́gbìn alkiyama ala ru'usil khalaik lórí àwọn ọlọ́run pè yẹni kọ́lọ́wọ́ ni kó choose min ayi hulalil imani sha'a yalbasuha aṣọ ìgbàgbọ́ tọ́lọ́wọ́ bá ti rán kalẹ̀ fáwọn mùmìnì ọlọ́wọ́ aníwọ̀n ni kó choose tó bá wù mẹ́ sùdán sọ náà ni pé kíyàn ọ̀rọ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kíyàn má jẹ́ kẹ́míyàn kọ́ ga látara aṣọ wíwọ̀ so Imam Nawawi wọ́n parí báàbù yìí náà báyìí wọ́n tún bẹ̀rẹ̀ báàbù míì wọ́n ní báàbù istihbabi àtàwọ́sùtì fil-libas wọ́n ní afẹ́ kíyàn mọ́ wà níwọ̀ntúnwọ̀nsì níbi aṣọ tí yàn bá wọ̀ wọ́n fi àdísì ẹ̀yìn eh, báàbù yìí wọ́n fi yán wọ́n fi ṣàlàyé báàbù àkọ́kọ́ ẹni kíyàn wà níwọ̀ntúnwọ̀nsì kíyàn máa ń lò tí ọwọ́n jù so bákaná wala yaqtasir kíyàn sì máa wà tẹ́ńpẹ́lẹ́ iqtisar ala shay yẹn ni kíkẹ́ wá dún ní má aláàmá yóò zìrí asọ́tọ́ ọmọ yẹ̀yẹ́ yàn tẹ́kẹ́ gbogbo ògbà asọ́ tó lù ń di lọ́mọ wá wọ̀ káàkiri gbogbo ògbà asọ́ tẹ ìsòkòtò tí ó kù rẹ̀ ti lù lọ́wọ́ awọ́ tó àwọn àìrú ẹ̀sìn wọlé yá ń sìn yìí àríníkà àà tó pé kèé sí kí gbogbo lọ́wọ́ awọ́ sọ tí ó mọ yẹ̀yẹ́ èèyàn sókè ọmọ dùn ní ma irú ẹni ẹlòmí yóò wà lọ́lẹ́ káàkàn pọ̀ ó lè wọ jàlámíà kan yóò àwọ sẹ́ẹ̀tì sísàlẹ̀ tó tún wá gbé súwẹ́tà ní ọ̀ọ́ lórí kíní kọ́lá tẹ́ bá láwọn tó máa ń kan àkànpọ̀ àwọn míì mẹ́tí pé irú àwọn Sudan nìsín wọ́n lè wọ jàlámíà méjì papọ̀ àmọ́ so kọ́lá ah, ah, wọn tó máa bí bóyá tètè fẹ́ wọ̀ láwọ̀ kọ́ wọn bóyá fẹ́lẹ́ tí wọ́n máa fi bára wọn bá ti hàn wọ́n á wọ méjì tó ní máa fi rí àmọ́ wọn lè kákàpọ̀ tìsàlẹ̀ dọ̀tí tòkè náà tó pọ́n wọn á ń gbé kí gbé kọ́mọ ní àwọn ẹni ọlọ́run ni irọ́ náà ní ń jẹ́ báwọn so aṣọ tí ọmọ yẹ̀yẹ́ yẹn kódà li ghairi haja tí wọ́n ti pé yẹn ní sí ìgbà yìí máa ń bẹ tó pé yẹn ní sí kí yẹn wọ́ ẹ máa wòrò àsìkò ní ọdún nísìn tí ń kálukú máa ń pẹ́ran òkè wá ní àmì òlé wọn tí ọ̀dá wà lè yọ gíní tuntun wá ní náà wọ́n sí ẹran àà so yóò nídìí kí èèyàn wọ́sọ tí ò ṣe títí ń gbẹ̀ yẹn àbí pé ká lápòjú ní sẹ́fẹ́ yẹn ní kọ́tà yẹn fẹ́ kó àbí yẹn ní ibi tí kókó wà ó fẹ́ san wọ́n ní àmì ilé ìwọ́ aṣọ àní aṣọ tí ọ̀dá ilé ìwọ́ wọ́n lè gbé gíní wọ̀ wọ́n á fi sẹ́kókó àà ìròyìn kan náà ní pé lọ rẹ́ìrì hajjatin tí a kúnyàn bá ní bùkátà sí wala maqsudun shar'i tí ó sì sí èròǹgbà shar'i àkankan bẹ́ẹ̀ kì í sí pé nǹkan kan ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ wípé òun ló sùn yàn débi kéèyàn wọrọ aṣọ yẹn kọkàn wá ní aṣọ tí ọ̀dà náà lè yàn mọ̀ káàkiri irọ́ o so túmọ̀ sí pé àwọn aṣọ míì tí ọ̀dà yẹn lé nílé tẹ̀kọ́ àyẹ̀mọ̀ ń sọ pé ní ọjọ́ kìnnìkan náà

inna Allah dájúdájú ọlọ́ngọba yuhib ní ma ń dùn ọlọ́ngọba fẹ́ràn ayyára athara nàmíhí aw nàmẹ́tíhí ala abdihi kó ma rí àpẹẹrẹ ìkẹ́ lára ẹrú rẹ̀ yẹn ni pé kíyàn ó wọṣọ tó dáa kíyàn lo fìlà tó dáa kíyàn lo kọ́ra tó bá lágo ẹni tó bá fẹ́ràn ago kò sí tó burú bẹ́ẹ̀ kí wàhálà ìjà kọ́ bá irú ago náà irọ́ o ara ìkẹ́ ọlọ́run ni ọwọ́ sọtán nìsí kò sẹ́ni tí ó bí ọ̀pọ̀ òsè lago tó bá fagun sọ́wọ́ ara ìkẹ́ ọlọ́run ayé tó gbọ́ ara tó dé ọdẹ wípé tó rò ká o tó fi sọ́wọ́ ara ìkẹ́ ọlọ́run náà ni òfin hàn náà nù sáàmọ́ sí ti ọlọ́run bá ní kí ọmọ ṣe kí ọmọ sí ti ọlọ́run ní kí ọmọ ṣe àyẹ́bọ́yá nìsín oníbàtà bí mẹ́wàá nulé tó ajẹ́ pé òun lò náà ní ara ìkẹ́ ọlọ́run náà ni wọ́n sáfẹ́ kóhun máa rí àpẹẹrẹ pé mọ̀kẹ́ lágbájá ọlọ́run láìkẹ́ sàbí kí wọ́n sá máa ṣe àṣejù níbẹ̀ náà ni ọlọ́run ọba ọ̀fẹ́ àmọ́ kí wọ́n mọ wá dọ̀tí kí wọ́n mọ wá wọ sọ́jà jíjà tí káàkiri kí wọ́n níbẹ̀ sẹ́rí wọn ó sì lówó lọ́wọ́ o àmọ́ sọ́jà jíjà tí náà mọ̀ káàkiri àrùlé yìí kọ̀dá kọ̀bá mu so anabi sallallahu alaihi wasallam òun ni ó wí bẹ́ẹ̀ so ẹ̀rí pé àkànjọ ní kíkẹ́ wọn ní kọ́ra ń jọ kàn mẹ́tọ́ pé wọn náà rí anabi sallallahu alaihi wasallam asọ́lá ńlá tó fún ẹ̀ náà òun rí náà làwọn rán nàbí sallallahu alaihi wasallam lọ́wọ́ so bákan nínú ìtàn àwọn sàhábà pàtàkì jùlọ abdullahi ibn abbas radiyallahu anhu wọ́n tó bá wọ aṣọ atasọ àti ìdúró rẹ̀ kìí ṣe owó kékeré torí ẹni tó lówó lọ́wọ́ nínú àwọn sàhábà ni ó ní owó lọ́wọ́ náà bá kẹ́ ẹ̀ náà ni Imam Abu Hanifa nínú àwọn àyíkmà náà ẹni tó lọ́wọ́ bá kẹ́ ní owó ni tó máa ń wọ aṣọ láńlá tó ń bẹ nù tẹ́rìjàmà tó ibn Abbas tó ní máa ń wọ aṣọ láńlá gan so òun náà ni kò sí tó burú mbẹ kí wọn rí èèyàn tí ń ah, ah. wọ aṣọ láńlá ní àwọn ẹwọ àwọn afá yìí àwọn afá súnà yìí náà dẹ àfẹ́ràn aṣọ wọ́ọ̀jù nígbà tí wọ́n lè wọ́sọ tọ́lọ̀ bá kẹ kọ́wọ̀ àmọ́ kọ́ mọ́ jẹ́ pé gbogbo gbà àbí aṣọ tó yẹ pé yọ wá tóbi jù tó pé yọ wá kó ìrònú báwọn èèyàn ṣùgbọ́n ló ní ṣe pẹ̀lú lílo ohun tí ẹni tó wá ń jẹ́ àfábá fẹ́ lò bóyá mọ́tò ló fẹ́ lò ní lílọ́ fẹ́ kọ́ ni so kọ́ àrọ̀ lè kọ́ ní kọ́ tí ó ní agbára àbí ọ̀rọ̀ ra mọ́tò ní mọ́tò tó pé àá ọ̀pẹ́ ee irú àsìkò kí wọ́n lè ra mọ́tò 15 million wọ́n ní kí ló dé àwọn fẹ́ sí dé ni ah, ah, torí kí ni ìgbà tí wọ́n bá ń ṣe báyìí àwọn tí wọ́n á fa ń kọ́ àwọn tí ó fa ń kọ́ sọtọ́lọ́ bá ti ẹ̀ fún ní agbára ó lè mọ́tò fifteen million wàrà wá bí o ní one million kọ́ máa lò ó àyàn náà sì mọ̀ pé á ah, ó nípa rẹ̀ ó so àmọ́ kọ́mọ́ ti pé yóò wá máa fa ojú àwọn èèyàn síbi ayé àmọ́ wọ́n lọ lè sí mọ́tò fifteen million wọ́n ara tán wọ́n á ń wò fẹ̀tùfẹ̀tù èyí tí àwọn adaràn báyìí àà tí wọ́n á ní oorun sùn mọ́ tí wọ́n á yọjú wò táǹgbò gbà ìdí ṣe ìwọ náà ló kóra ẹ sínú fìtínà àbá máa ń sunrun bọ̀kan balẹ̀ ni àmọ́ àfà tó bá ṣe kí ni tó bá gbé jẹ́ náà ni yóò sunrun bọ̀kan balẹ̀ àmọ́ ètò bá ti gbé jẹ́ òun náà máa ṣe báwọn olówó lè ṣe nífọ̀kan balẹ̀ lòun náà máa lòun náà máa gbáyé kì náà kò ṣàánú fún wa. Naam báàbù tahrimi libas al-harir ala ar-rijal ọ̀rọ̀ nípa bó ṣe jẹ́ ìwọ̀ kí wọ́n máa wọ aṣọ harir alẹ́rìjáàlì fún ọkùnrin ẹni kí bá ti ń sọ yìí wípé èèyàn lè wọ aṣọ sọ gbogbo aṣọ lèèyàn lè wọ ẹ wá wò ọlọ́run wá ra ayọ ẹyọ kankalẹ̀ wípé ẹ gbọ́dọ̀ wọ ẹyọ ọkùnrin wa tahrimi julusihim alayhi ó dé èèwọ̀ tó ní kéèyàn tó fi ṣe ìjòkó kéèyàn fẹ́ harir kalẹ̀ kéèyàn jòkó sí gẹ́gẹ́ lérí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ìtẹ́ bákan náà wàsínáàdì im ilayhi kátó fara tí kí wọ́n fi rán àga àbí kí wọ́n tẹ́lé kí wọ́n fi sí ara lé wàjàwá sí lẹ́psì lè nẹ̀sà àwọn bá jẹ́ sọ pé hariri ọ̀dà fọ́kùnrin yìí ọlẹ́tọ̀ fóbìnrin obìnrin lè wọ́n ní tiẹ̀ Umar ibn radiyallahu anhu qala lọ́sọ báyìí وني قال رسول الله صلى الله عليه وسلم لا نبي صبايك لا تلبس الحرير اقول هو حرير irú aṣọ yẹn kò sí lọ́rọ̀ wa ní àyè sọ àwọn afá mi máa ń pè ní silk pé silk gangan original silk gangan so kò sí lọ́rọ̀ wa ń bí pọ̀tà àwọn afá mi ní pọ́wà ní ilẹ̀ lárúbáwá silk gangan tó pé tí wọ́n bá rí gan yẹn wọ́n mọ̀ pé á bílẹ̀ ṣe ń gbọ́n yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ yìí so yóò ní agbára sùlẹ́yìn náà yóò tún wá wọ́n burúkú ni wọ́n ti ṣe díẹ̀ so original silk ganan ń pè ní harir anábì ní fa inna man labisahu fi dunya anábì ní ọkùnrin tó bá ti ń wọ láti ilé ayé lam yalbasuhu fil akhirah kò ní rí wọ́n mọ́ níjọ́ wíńdà ọlọ́ba ni wa jazahum bima sabaru jannatan wa harira nígbà mí o tún ni wa libasuhum fiha harir so ẹni pé aṣọ harir ni ó jẹ aṣọ wọn àwọn ọmọ aljanna so ọkùnrin anabi wa ṣe léwọ̀ fọkùnrin bí kò wọ̀ àmọ́ ó ṣe ní ẹ̀tọ́ fún obìnrin bí kò wọ̀ tóbìnrin bá rí wọ̀ láyé èyí wọn ò dínà bí kọ́mọ́ wọ̀ ní alkiyama sọ́ra bíi nítorí ọgbọ́ yìí níbi hadisi pé ọlọ́run ọba a máa ṣe òfin rẹ̀ wọ́n bá ṣe wù a máa ṣe òfin rẹ̀ wọ́n bá ṣe wù a sì máa dá ẹjọ́ rẹ̀ wọ́n bá ṣe fẹ́ aṣọ ẹyọ kan náà ni òun náà ló sì ní kọkùnrin ọwọ́ àkọkùnrin kóbìnrin ọwọ́ kí ọkùnrin ọmọ dèédì rẹ̀ so n tó sì kan mùsùlùmí náà ní wí kó òpìtọ́ ṣe tọ́lọ́wọ́n bá ṣe lófin ní kí wọ́n ya kí wọ́n ya tẹ̀lé kí wọ́n sì ya jìnà sí tó ní kí wọ́n ṣe mẹ́ ní tó máa múyàn jẹ́ mùsùlùmí gidi nu àmọ́ kí wọ́n ní pé à obìnrin lè wọ̀ bóòlù sí alẹ́ kọkùnrin mọ́wọ̀ òun wá fìtínà bọ̀ díẹ̀ díẹ̀ nù òun ló pàṣẹ pé a ní obìnrin kọwọ̀ àmọ́ kọkùnrin ọmọdé kìíní ọmọdé díẹ̀ so a ní ọkọ̀l bákan náà Umar ibn Khattab ó sọ báyìí pé ní sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam yaqul olóhùn gbọ́ tí Ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé innama yalbasul harir dájúdájú àwọn tí ẹ bá rí tí wọ́n bá ń wọ aṣọ harir nínú ọkùnrin man la khalaqa lahu ẹni tí ò bá ní ní ìpín kankan yẹn ni pé ní alkiyama ẹni tí ò bá fẹ́ ìpín rè kan lálkiyama ọlọ́nkọ́ sànù wa kọ́ mọ́ jẹ́ pé ẹnu pé yẹn wọṣọ lásán ni wọ́n lè kọ́ yóò lọ lè kiri bújọ́gbìn alkiyama òfin riwayatin lil Bukhari nínú riwayati imam Bukhari òní man la khalaqa lahu àwọn tí wọ́n ní ní ìpín iṣẹ́ orí kan mọ́ tó bá jọ́gbìn dalkiyama kọ́ùlùhù gbọ́lọ́mù tó sọ wọ́n ni túnmọ̀ gbọ́mọ́ ńlá kọlákọláwó àìlá nasiba lahu kò ní sí ìpín kankan fún ní ìpín ìjẹ́ mùsùlùmí tó bá di ní ọjọ́gbìn dalkiyama bákanáà hadith anas radiyallahu anhu qala qala rasulullah sallallahu alaihi wasallam lánàbí sọ báyìí pé man tó bá ti ń wọ aṣọ hariri nílé ayé lam yalbasuhu fil akhirah kò ní bá wọn wọ ní alkiyama máa wò yẹni pé ẹni yẹn kò ní wọ aṣọ yẹn mọ́ ní ọjọ́ gbọ́n alkiyama aṣọ yìí sì ni aṣọ tí ó ń jẹ́ aṣọ alìjẹ́nà sọlọ́wọ́n bá kó ṣàánú fún wa so gbogbo tí ń jẹ́ òfin ọlọ́wọ́n bá mùsùlùmí gbọ́dọ̀ dúó láti pé òun ṣetán láti máa tẹ̀lé bákan náà ká fi parí báàbù yìí علي رضي الله عنه قال أصبعك إن رأيت رسول الله صلى الله عليه وسلم أخلى حريرا قلوا لي النبي النبي هو محرير لو فجعله في يمينه وفي أبيوت وذهبا وتمقود لو فجعله في شماله وفي صوو سره ثم قال النبي وصبعك إن هذين حرام شري قلدي أتي حريري يونيو aláàdùkúrí ọmọtí fún àwọn ọkùnrin nínú àlèúmọ̀ yìí ọkùnrin ọgbọ́dọ̀ dédí ẹ̀ ọkùnrin sọ jẹun yóò tán kó wá mọ̀ sí bí àwọn ará èkó kó wá lọ lè ra góòlù chéènì kó wá fi sọ́rùn àbí kó mọ́ bá ń gú sí chéènì kó wá jẹ́ góòlù kó wá fi sọ́wọ́ ní ìwọ̀ ni o àbí òká náà lọ fẹ́ kan góòlù ọkùnrin ìwọ̀ ni wọn àbí musa al-ash'ari radiyallahu anhu abu musa lọ́gbà àdísì wa anna rasulallah sallallahu alaihi wasallam qal alánàbí sallallahu alaihi wasallam sọ báyìí pé hurrima libasul harir ìwọ ni wọ́n ṣe wíwọ aṣọ hariri ní ìwọ رواه الترمذي امام الترمذي لغوا وقال حديث حسن صحيح وني حديث تي ادارا تسلالا فياني سو so, ituma حسن صحيح لولا امام الترمذي òun ni àdíṣ tó ṣe pé àdíṣ yẹn kò dé dárájá sọ̀híù lè dáàtì yìí bákan náà ó tún ju dárájá hasan lọ yẹn ni pé kò dé lẹ́bù tí àwọn àdíṣ náà sọ̀híù Bukhari dé tán wọ́n sì ju daraja hasan lọ imamu tirmidhi wal hadithun hasanun sahih وعن حذيفة رضي الله عنه حذيفة لقبا رأيوا قلنا هان النبي صلى الله عليه وسلم إن النبي قفوا أن نشرب في آنية الذهب كما همومي pẹ̀lú abọ́ tó bá jẹ́ abọ́ gold kí olóhùn fẹ́ sọlá ṣe pé owó ma ń hún ẹlòmí la láwọn olówó ń gbà ní tí bá ipò owó hún yẹn la kí wọ́n máa ra báírò báírò bóyá 50 million àbí nǹkan kan tẹ̀kọ́ láti ẹ̀gbọ́n ní news ńgbà kan lẹ́lẹ́nìkan ra báírò àá àbí wọn ago ẹmọ gbọ́ pé ẹbá yìí kíníkan so kí ni jẹun yóò tó kọ́ wá ní gold ní òyìí abọ́ ọ̀mú mi wẹ̀lfẹ́gbọ́ àbí sílfà gangan kìí ṣe omi rẹ̀ o kìí ṣe kan wá kun nǹkan sílfà o wà á náà kúlẹ̀ fi ha àbí ká máa fi gold àbí sílfà jẹun wà á ń lùpsìl xẹ̀rìrì wà dìbàjì bákan náà nábì kọ́ ká máa wọ aṣọ xẹ̀rìrì wà dìbàjì àti aṣọ dìbàjì kò sí lọ́dọ̀ wáyà yìí náà aṣọ tí ń jẹ́ dìbàjì sàmáwọn yẹn máa ń tú síbi aṣọ àrán àmà àlè tú síbẹ̀ torí kò jẹ́ dìbàjì gangan wà ń nájìlẹ̀ sàálẹ̀ yìí kódà ó kọ ká máa lo aṣọ hariri àbí ká máa jòkólé àti dèbàjẹ́ náà ká máa jòkólé rawahu al-Bukhari Imam Bukhari ni wọ́n gba hadithi yìí wá tó níbi náà ni a dúró nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú wíwọ aṣọ insha Allah fọ́tò ní ọjọ́ mẹ́jọ látọ̀mọ̀ báyìí tí ó sẹ́kù lọ níbi àwọn báàbù tí ó tẹ̀lé هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم تسليما نعم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. gbàgbé. is the between interest and profit? Kí ni ẹ̀rọ tó wà ní àmì owó èlé àti èrè? Èrè òun ni pé mo ra tíra yìí mo wá ní mi bẹ́tà mo ra ń ní one thousand mo wá dé olófẹ́rà mo two thousand naira ni wọ́n pè á ah, jẹ́ kí n san one seven jẹ́ kí n san one five so asadọgba abe one one asidọgba mo sì ra ní tó bá lé lérí owó tí mo fi ra tíra wọn òní ń jẹ́ èrè àmọ́ mo yára ní owó yá mi ní one thousand wọn ni tọ̀yìn ìyá ọ níbi ló dá padà ó ní oṣù tí ń bọ̀ wá tọ̀ báyọ̀ pé yóò bá tó oṣù kan báwọn wọn wà nígbà lọ́wọ́ rẹ o wọn ni ọ̀dà ah, kò sí kankan wọn àpòsù méjì nǹkan ó di one two ní pè ní rìbánu ó lè má jẹ owó ó lè jẹ oúnjẹ gan lè yẹn wá yá ìyá mi ní ráìsì ó wá yá wọn ní sẹ́wọ̀n tí màá dá padà fún ọ ní fi agolo kan sí i tó fi lé ìyẹn ní pè ní rìbánu so kò dáa so náà ni ọlọ́wọ́n bá ṣe ní ìwọ̀ nínú alukur'an kúlọ̀ bá kí ó ṣàmì fún wa náà. Assalamu Please, what are the scholars' thoughts watching football with a payment or register for a competition? Náà kí èèyàn lọ máa wo bọ́ọ̀lù pẹ̀lú owó so wọ́n ah, ráyí pé àlàyé tí mo ti sọ̀rọ̀ nípa rẹ̀ náà rí. bọọlụ bọ́ọ̀lù ọ yẹ kí èèyàn sọ́ra fún torí pé ìfẹ́ táwọn èèyàn ń kó sí ìfẹ́ yẹn lágbára gan èèyàn fẹ́ràn bọ́ọ̀lù kódà àwọn èèyàn fẹ́ràn bọ́ọ̀lù ju ẹ̀sìn lọ níjọ́ tí àdánwò bá kẹsìn kódà kọ́ gbọ́ inú rò níbàjẹ́ àmọ́ tó bá nẹ tíìmù rẹ̀ mọ̀rún tó bá hùn sùúrù yẹn náà ni fi lágbára àmọ́ tó wáyé kò sí pé èèyàn kàn lọ lè ń jọ kó ń wò ó wà lọ lè wíṣẹ àsìkò ara rẹ fún forty minutes èmi ọmọ bóyá ńgbà inú tí ò yẹ kọ́ mọ wùyẹn wò jù láyé òun bọ́ọ̀lù tí mo kú ṣetán ní pọ́ mẹ́ga kò sí pé wọ́n mọ sọ fún ọ pé ìfẹ́ǹtì kan rèé kí kíní kan wá ṣẹlẹ̀ kíní kan kò sí skọ́ náà lẹ́ ń retí ah, ọ̀nà ọ̀nà lágbájá náà kọ́lá tẹ́ bá ti gbọ́ nínú ìsòrí tó so kò sí kankan àmọ́ ṣètọ́nù ti wọ́ so ẹlòmí ọ̀tá ni pé ah nìkan jẹ́ ti sáájú wà mẹ́ nìkan kankan so gbogbo ìròyìn tó ríro kò lè ju mẹ́ kóró kó lè mọ́tò mẹ́ta lọ ó sì jòkó thirty minutes akíní ah, kan wá gé kíní kan kọ́ra àwọn èyí tó ríro yìí ò gẹ́rẹ́ sí ní bọ́ọ̀lù so ṣètọ́nù kan wò ó wọ́ fún yàn ni so tó dájú ẹni tó bá nìkan ṣe nílé ayé so kò dáa kọ́mọ̀ lè kó rẹ̀ wo bọ́ọ̀lù àmọ́ kì í ṣẹ̀ṣẹ̀ o kì ṣe kí ni kìí ṣe ẹ̀ṣẹ̀ o tí o bá ti di pé èèyàn kó ìfẹ́ sí tí fẹ́ yẹn wá rí bí ìfẹ́ ẹ̀sìn lójú yàn àbí tí o máa dìsọ́pù yàn láti lọ kírun sọ àbí yóò jẹ́ pé o wà níbi irun kọ́ máa fi ẹ̀mí balẹ̀ sí kó sáré fẹ́ rọ́ọ̀ṣì ẹ̀jìn sáré lọ kírun irú yẹn kìí ṣe ti tó bá a mú tí wọ́n lọ wà á nà ẹ̀hán wọ́n ní kéèyàn tó ń sanwó fún competition so bóyá ẹ̀yin tíìmù ẹ̀pọ̀ wọn ní kẹ́ wá rẹ́gísítà fún bọ́ọ̀lù tẹ́tẹ́ nù tẹ́tẹ́ náà nù so almeisir tẹ́tẹ́ nù tó apẹ́ nìkan lọ́ba sọ pé tọ̀ òun gbé kọ́ọ̀pù yìí kalẹ̀ ẹni tó bá wá ń win òun tó wọn bá gbé fún òun á gba padà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ten thousand àmọ́ ẹnìkan kan rẹ́gísítà ọkàn nìkan kan wà fún òun fowó rẹ́gísítà lọ́dọ̀ rẹ̀ sùúrù ìyẹn náà ń pè ní competition competition wọ́n bá di pé ẹ̀ ń dáwó ó ti di meisir ó ti di tẹ́tẹ́ kódà yìí mo ga pé Quran lè bá fẹ́ kàgẹ́ musaba kọ́ lẹ́fẹ́ ṣe so tó fi di pé wọ́n á rẹ́gísítà so àbí ẹ̀ ń contribute ẹ̀bùn tẹ́ gbé fún ẹni tó bá ṣe kíní kan tó pé gbóyún náà lẹ́tọ̀ọ́ àjọ tó ń jọ wà ń bẹ̀ ó ti di meisir so wallahu a'lam. olórí salamu aleykum. aleykum salaam. ẹ jọ ìdí èèyàn lè ṣe àdúrà fún kristian tó bá rẹ̀ àbí gbogbo. tó bá rẹ̀ ìyẹn lè ṣàdúrà fún pé kọ́lọ́nkó fún lálàáfíà kọ́lọ́nkó tó ń tọ́ sí ọ̀nà àwọn tó bá ti kú àà ìyẹn lè ṣàdúrà fún wọn kọ́lá tó wà lè kí àwọn fámìlì rẹ̀ ẹ o ẹ o ẹ o pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ̀pọ̀ rẹ̀ yàn pẹ̀lẹ́ ẹ̀pọ̀ rẹ̀ yàn àtìrú àwọn kẹ́kẹ́ bá ń bá wọn wọ́n ṣàdúrà fún o tọ̀ náà. onílò ẹjọ́ kí ni ìdájọ́ tó wà fún ẹjọ́ bá jẹ́ tí ó kí ni tó bá ṣe pé ẹnìyàn bá ní sútúrọ̀ tó fi nǹkan gáìdì rẹ̀ tí wọ́n á gba wájú ẹnìyàn ṣe lọ́wọ́ tó lánàá bí ní pé law ya'lamul maru bayna al-musalli ma alayhi min al-ithm anábì tó wá ṣe pé ẹni tó ń kọjá níwájú ẹni tí ń kírun tó bá mọrú ẹ̀ṣẹ̀ tó ń gbà ni kò bá dúró fún gbogbo ìgbà tó bá léwu kẹ́ni ìwọ́n tó pẹ́ láti sálámà kò bá dúró anábì dápọ̀ arba'in sọ́ábà tó gbà wá ní pé wọn mọ̀ bóyá forty seconds ní bóyá forty minutes ní bóyá forty hours ní ṣùgbọ́n kó sáà dúró dé ńlá nábì wí so wallahu a'lam. wọ́n lè ní sí ẹ̀rọ ní kí a ṣe bísímìlá ìgbàtí bẹ̀rẹ̀ sọ́ọ̀tù fàtíà. bẹ́ẹ̀ ni tí ẹ bá ti fẹ́ ka sọ́ọ̀tù fàtíà yóò ṣe bísímìlá dandan ni o torí àyà kan náà ni bísímìlá ìlara sọ́ọ̀tù fàtíà sọ́ọ̀tù fàtíà nìkan ni o bísímìlá yìí bẹ́ẹ̀ àyà kan ni ẹ̀rí pé tá a bá gbé Kùránì wọ́n ní suratul fatiha wọ́n ní àyà rẹ̀ sábọ̀ rẹ̀ wọ́n ní méjì ni bisimilahi rahman rahim wọ́n kàyẹ̀ wọ́n kàlẹ̀ ọ̀kan alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين so méje fatia bisimilayi wà níbẹ̀ náà. السلام عليكم يا أستاذ بين لنا هذا الحديث قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لجار المسجد إلا في المسجد صحيح كان أم ضعيفا حديث ni والله أعلم حديث صحيح ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí ó wà ní ibi tí mọ́sálásí súnmọ́ kó wá máa kírun ní masalasi kó wá máa kírun nílé àbí máa kírun níbi assembly so ọba masalasi ni èèyàn máa ń tí náà ń kírun so tí àdéhùn ṣàlàyé wallahu a'lam náà. Only according to the word of Prophet Muhammad sallallahu that when two Muslims kill each other, both of them are going to fire. Now can perform salat on them when they die? How many barangan jawi? Ah, and um, tí wọ́n mùsùlùmí bóyá wọ́n kọjú ara wọn wọ́n bára wọn jà bóyá wọ́n para wọn so ṣé àwọn méjì náà wọ́n jọ kúlẹ̀ kan náà ni ẹ̀ẹ́ ẹ̀ẹ́ tó kọ́ra ẹni tó pààyàn gangan àbí ẹni tí wọ́n pa àwọn méjì náà yóò kẹrùn sí wọn là ìsọ kí wọ́n wọ náà kò túmọ̀ sí pé wọ́n di kèfèrí túmọ̀ sí pé wọ́n di kèfèrí kọ́dà ní tó ṣe pé wọ́n bá ṣe hádù fún bóyá ó ṣe zìnà wọn apá àbúpá yẹn wọn pa á di ìyẹn òní ká máa kírun sí la ìyẹn ó kírun sí la kọ́dà ìyẹn ó tó máa tọrọ àforíjì ọlọ́wọ́n bá fún irú àwọn ènìyàn àwọn tó ń para wọn náà n tó lè jẹ́ kéèyàn ọmọ ṣe ni pé ẹjẹ́ fún ilápòjú ìbí àwọn táwọn ọmọ táwọn ń ṣe kọ́ọ̀tù nísìnyìí wọn bá wọn bá mú wọn bá para wọn tó yóò kírun sí la yóò tọrọ àforíjì fún àmọ́ ń gbàtẹ́ ń tú ara rẹ̀ lẹ́bá bóńdè lẹ́bá bóka ìgbà irú rẹ̀ yìí ó ti fi ẹbọ kún ọmọ bú ìfẹ̀bọ̀ kún ọmọ bú nù sùúrù yíyan èèyàn ní kí wọ́n ṣàdúrà fún kí wọ́n sì máa kí bá wọn kírun sí là ṣùgbọ́n wọ sínú sàárè wọ́lọ́mọ̀ ṣe wọ́n lọ wọ́n àìlọ́. onígbòrò ni yóò tẹ́ bá kí ni lọ́ọ́ tẹ́ bá gbàgbé sí láì tí ò sí sọ́dún kásíà. ẹ tó bá gbàgbé bísí lọ́la tí kò kà síwájú fáyẹn sí. Si ilẹ̀ fatia tó epo ìsì mà ọmọ ọ̀ so ọ̀tọ́rí pọ́tọ̀ ni iṣu pé yàn ọ̀mà abẹ́ni tó mà sílùú ẹni yẹn ni pé yóò ìdùnnà ọ̀rá kankan yẹn ni tó dá nàbí la salata liman lam yaqra fatihatal kitab so kó ìdùnnà ọ̀rá kankan kọ́ wa mú rákà míì wá so àtúntò ẹkú bá ti parí ti parí ìrántán lè tọ̀ àmọ́ rántí lè dínkì náà kọ́ ya dá padà ọlọ́wàá yẹn. ẹ̀hẹ́n then bismillah tí àwọn ń sọ̀rọ̀ kí ṣe pé yóò máa wí jákè o kí o ṣe tẹkùrọ́tì ìhọ́m tán ká sọ̀látùlẹ̀ àwọn àdúrà ìfitá àtàkẹ́ wọn ní bismillah rahman rahim nù ìyẹn wí jáde tí wọ́n ra wí jẹjẹ ní hadith wà tí wọ́n ní àwọn máa ń gbọ́ kàkọ́kọ́ kí ó táwọn kọ́ máa ń gbọ́ fatiha alhamdulilayi làwọn máa ń gbọ́ ìyẹn ìtumọ̀ sí wọn kì í ka bisimilah. ọ̀rọ̀ ìtànàbí Idris yọ́ta bá débẹ̀ insha سبوا الله ما شاء الله نعم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب